kí a farabalẹ̀ kí a gbọ́ àdé dídarí sí mọ́sálásí láti ṣe nọ́fílà méjì ẹ jẹ́ kí a gbọ́ àkòrí àdé tuntun lẹ́ẹ̀kan sí dídarí sí mọ́sálásí láti ṣe nọ́fílà méjì kabab ibn malik rọ̀dí aláàánú ròyìn pé tí òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá alẹ́ wasallam bá ti darí láti ìrìn àjò yóò kọ́kọ́ lọ sí mọ́sálásí láti lọ ṣe nọ́fílà rákà méjì ẹ jẹ́ kí a gbọ́ àdéhùn lẹ́ẹ̀kan sí dídarí sí mọ́sálásí láti ṣe nọ́fílà méjì kabab ibn malik rọ̀dí aláàrùn pé tí òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlewọ̀sálà ń bá darí láti ìrìn àjò yóò kọ́kọ́ lọ sí mọ́sálásí láti sọ láti ṣe nọ́fílà rákà méjì bùkọ́rí àti muslim nígbà ẹ̀bà wa náà الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة <clears throat> والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديثي في مكة لا عرين ṣáájú ká tó ṣàlàyé ṣókí lórí ẹ̀ ní ọ̀rọ̀ àná akọ́ra wa a sì ka ìrántí ọlọ́run tí ànábì máa ń ṣe sallallahu aléhi nígbàtí ó bá darí dé láti ìrìn àjò ṣáájú kó tó wọnú ìlú tí wá ti ń wò láti ìrántí yẹn títí ó fi máa wọ náà lù ìjà rẹ nìkan kan nu wa tó rántí rẹ èmi rántí rẹ o ìjà rẹ nìkan kan tó rántí tó rántí ẹ̀ báyìí tó kàn lè kà fún wa báwa ta gbọ́ lánàá náà fún àwọn alátàrúgbá náà mo rò pé ìnáwó mi ó yẹ ká. Thank you. Allahu akbar barakallahu fik wọ́n gbà ṣẹ́jẹ́ kájọ kálẹ̀ mẹ́ta ààyìbùnà táìbùnà ààbìdùnà lèrọ̀bìnà hàmìdùnà ààyìbùnà táìbùnà ààbìdùnà lèrọ̀bìnà hàmìdùnà ó kò ẹ̀kan ò ààyìbùnà táìbùnà ábìdùnà lèrọ̀bìnà hàmìdùnà gbólóhùn tá a máa ń sọ ni ní ànágbà tí mo ń ṣàlàyé hadith yìí mo ní ìtumọ̀ rẹ̀ ní à ń darí sílé aṣẹ́rí padà ní ẹni tó ronú pìwàdà tó jẹ́ olùsílọ̀hún hmm, tó jẹ́ olùjọ́sìn fún olúwa tó sì jẹ́ ẹni tó yin lọ́hùn wọ́n ní tíyàn bá lọ rìn àjò ní tó ọ̀rọ̀ bá náà bìsọ ní ẹni tó túbá èyàn lè lọ nírin àjò lẹ́ni tí ò lérò pé òun fẹ́ lọ lọ nírin àjò béèrè tó wá fẹ́ni ìní lánàá ni pé nígbà mo kúrò ọlọ́run ní foríjì tó bá ṣe padà bí mo ṣe lọ sọ̀rọ̀ yẹn òkú kìí nígbà tó yẹ pé kò ní èròǹgbà kó ń fẹ́ lọ ṣe lọ́run nìkan lọ́run lè gba túbà rẹ̀ rárá kódà kéèyàn ní èròǹgbà pé òun fẹ́ lọ ṣe lọ́run nírìn àjò gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lọ jalè ya ó ń gbé àkókò wa mì ya ó ń gbé ògbẹ́ pé àwọn fẹ́ lọ jalè lẹ́kọ̀ọ́ àwọn fẹ́ lọ jáwó ó ti láwọn eré àti wọn ti ń jáwó ń bẹ̀ tàbá àwọn tiẹ̀ fẹ́ lọ jámọ́rọ̀bìrì láwọn ọ̀nà kan ó ti níbi kan ìlú kan tí wọ́n ti lọ kó ìbọn wọn wọ́n lọ dáná lọ́hùn ṣàpẹ èròǹgbà tí ẹni kó fẹ́ lọ ṣẹ̀ lọ́hùn àbó fẹ́ lọ ṣe zìnà lù bóyá obìnrin kan wà nílùú yẹn tó jẹ́ ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀ rẹ̀ tó jẹ́ àlè ẹ̀ tí jẹ́ pé kò sí yìí láàrin ẹ̀ òun fẹ́ lọ bá òun fẹ́ lọ lọ̀sẹ̀ kan lọ́dọ̀ ẹ̀ tàbí àwọn méjèèjì tí ẹjọ́ wà ń lù wọ́n jọ ń fẹ́ra wọn ò fẹ́ káwọn èèyàn ó mọ̀ wọ́n jọ wá gbéra kúrò nínú ìlú ara wọn yẹn wọ́n lọ ẹ̀yìn odi tàbí wọ́n gbéra lọ́tọ̀ọ̀tọ̀ kódà àwọn èèyàn máa lọ ìlú èbó ìjọba òkè wọn mọ̀ ń bí ọkùnrin ó gbéra fúláìtì ó di New York àbí bóyá Dubai ni obìnrin ó gbéra wọn ó sì lọ pàdé lọ wọn lè lọ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn ó ṣe ìdìnnà bẹ̀ wọn ó padà wá ṣẹ̀fúngbà tí wọ́n lọ èròǹgbà wọn nípa àwọn fẹ́ lọ ṣẹ náà nígbà tó lọ ẹlòmíín sì lè lọ ìrìn àjò láti lọ lójúbìtì ó fẹ́ lọ lu jìbìtì ló fi lọ bóun ṣe máa lọ lu jìbìtì ń jẹ nìyẹn tó bá ti lu jìbìtì tán á wálé tó bá sì ṣe yóò kówó tó pọ̀ wálé gbogbo ẹ̀ pátá téèyàn bá tú bá lọ lọ́run ó forí rẹ̀ jìyàn jẹ́wọ́ lọ́run ṣe sọ nínú Qur'an ọlọ́run jẹ́ oyé wa pé kúlì ilẹ̀ ìbáàdì alẹ́dínà àtọ̀rọ́fù aláàfúsìhìn la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a sọ fún àwọn ẹrúsìn mi tí wọ́n ti ṣàbòsíṣẹ́ ní wọn wọ́n ti kọjá àlà wọ́n ti ṣe lọ́hun ẹ má jà kán níbi ìkẹ́ ọlọ́run ẹ má tí ẹ̀ bẹ́ẹ̀ tú bá pé ọlọ́run mi ṣe mọ́foríjì mi ò pẹ̀lú májẹ̀mú rẹ̀ alẹ́ ìkíláàsì fi tọ́ọ̀bà ó ṣe nítorí ìtọ́lọ́run ó ṣe nítorí títa ní nítorí ìtọ́lọ́run ẹlòmíì wọn fẹ́ ṣe torí ìtọ́lọ́run ló fi fílẹ̀ o pé ah àsìkò èèyàn gbọ́dọ̀ ṣọ́ra o wọ́n ń ṣọ́ mi báyìí gbé fílẹ̀ tán tó bá tún ti di pé ilẹ̀ pa fílẹ̀ wọn ó tún padà mo rò bó ti yé

so kọ̀ǹpẹ́ tó bá fi tó bí ẹ̀yìn ọ̀sẹ̀ méjì àgbóṣù kan òun tún padà máa mú tí òun jàre èyí ò yé ṣe túbá mo rò pé ti yẹ torí pé kò ronú pìwàdà mo kàn mú yẹn wá bí àpẹẹrẹ ni o tàbí olè ní àmúrọ̀bà ni wọ́n ní ah wọ́n ní wọ́n ti kọ́ àwọn àmọ̀tẹ́kùn sọ́nà ti táwọn ti máa dá àwọn ará oko lọ́nà wọn àti ń bọ̀ lọ́nà àwọn gbowó àpò wọn pé ẹ jẹ́ kóhun ẹ jẹ́ ká sì máa wòye ká máa wo táìwò làwọn àmọ̀tẹ́kùn máa ń wá síbẹ̀ yẹn kankan káwọn ó fi gbọ̀nà inú gbó lọ dáhùn kò tú bá ń jẹ ó pé condition ṣe kí ni kò sí bọ̀ gbẹ́dọ̀ pé kí là ń ṣe lè jíjà rí káfílẹ̀ torí tọ́lọ́n alẹ́ ìkíláàsì ó wà ń bẹ̀ ìbànújẹ́ lérí ń tàà ti ṣe sẹ́yìn tọ́lọ́n ò tí mú wa yín yóò wà ń bẹ̀ anádàmú alàmàfà tó bá burú tàà ti ṣe dáadáa tàà ṣe tàà bá kú lásìkò náà nǹkan yóò bànújẹ́ wọ̀lá azún ìpinnu bóun ní ṣẹ́rí padà sínú ẹ̀ṣẹ̀ bó lẹ́gbẹ̀ẹ́ èèyàn lè padà ṣẹ́rí náà ṣùgbọ́n lásìkò yẹn yóò pinnu bóun ní ṣẹ́rí padà yóò sì máa bẹ̀ lọ́n pé kó foríjì ní tó ti ṣe ìbéèrè wa ni pé tó bá tún wá ṣẹ́rí padà sínú ẹ̀ṣẹ̀ yẹn kọ́ ṣé tó bá túbọ̀ ọlọ́run ó foríjì dáadáa tó bá tún túbà ìjọ́mọ èèyàn rẹ̀ náà ni kò yé náà ló fà á tó fi tún ṣẹ́rí padà sínú ẹ̀ṣẹ̀ tó rẹ́lómi ń bẹ́ẹ̀ ìdí tí òbí fẹ̀ ṣẹlẹ̀ ni pé ó ti nígbàgbọ́ pé ibi tó ń ṣe náà ń dé ọlọ́run ò lè forí jìn ún gbogbo wa láti gbọ́ nínú rìádù sọ́ọ̀lì yìí náà arákùnrin kan tó pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún tó wá béèrè lọ́wọ́ aráàlú tó ní mímọ̀ kan bẹ́ ń bí dúlà wọ́n bá júwe àrọ́hìn olùsìnlọ́n kan fún kìí ṣe onímọ̀ kan sílọ̀ ti ẹni ẹgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alà ń kírun ní ìsìn àwọn tó nímọ̀ mí lè mọ́ yẹn náfílà tí ó jáde tí ó máa lọ ẹ̀yìn fi gbọ́ pé náfílà méjì kan wà tí wọ́n bá lè jókòó sí mọ́ṣáláṣí títí bí tí ìṣù oòrùn yẹn tó oòrùn fi yọ tí ò yọ ní láàjì tó fi yọ tán tí wọ́n bá yẹn náfílà rákà méjì yóò gbà ládàá ájì kan múra kan ẹlòmí ẹn tó sọ àdínsì fún yín lè má dúró kí n tiẹ̀ àlè farawé ọkùnrin ń jẹ́ o bóyá tó ní míì ń ṣe ń lé òun dúró ń tiẹ̀ ló jẹ́ pé èèyàn lè jẹ́ wà líyù ọ̀rẹ́ ọlọ́run ju ẹlòmíì tó nímọ̀ lọ téèyàn ò sì nímọ̀ nípa títẹ̀lé àṣẹ ọlọ́run àti jíjìnà sí àti pípamọ́ òfin ẹ̀ yẹni pé máa ṣe tọ́lọ̀ ń pa aláṣẹ máa jìnà sí tọ́lọ̀ ṣe ní kíni tó ṣe léèwọ̀ yóò jọ rẹ̀ ọlọ́run ju ẹni tó nímọ̀ ga lọ bó tilẹ̀ jẹ́ pé ẹni tó nímọ̀ yẹn lájùlọ lórí ẹ̀ torí pé tí ó rọrùn fún àṣẹ ìtọ́n láti sọnù ju ẹni tó nímọ̀ lọ ẹni tó nímọ̀ tó bá wà lórí àánú ó mọ̀ ní níjọ́ kan ni ó kàn tún bá èṣù ó bá tún pòfú pọ̀tẹ́ tí ò nímọ̀ orí àánú ni ó mọ̀ wà yóò rò gidi ló ń ṣe àwọn afọ ma mú kí sọ̀kan wá pé ó rí bẹ́ẹ̀ bí rí bẹ́ẹ̀ ẹnìkan tó súnmọ́ lọ́hun ẹnìkan ó nímọ̀ náà náà súnmọ́ lọ́hun ẹni tí onímọ̀ yẹn ń kọ́ kò rí gbẹ̀yà nígbà rẹ̀ onímọ̀ ṣe kí ni tó ti lọ rìn àjò ó wá ń bẹ lọ́n tó fi wá rí àsìkò rẹ̀ lọ rìn àjò náà ni ti han ọ̀rẹ́ òun onímọ̀ tó lọ rìn àjò pé ọlọ́mọ̀ ti gbàdúrà òun nínú ìgbẹ́ tó yà ń tó yà ń bu díẹ̀ síbi láwà ní rẹ̀ ó wé mọ́ ó wá tọ́jú rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní fi wá máa kírun láwà ní ìdíkí kí gbogbo ó fi gbẹ́yìn hàn ìgbàtọ́rẹ̀ rẹ̀ wá déwá ní ẹ̀rí ìgbẹ́ tí ọlọ́run mọ́ gbàdúrà wọn àṣẹ́dá kéèyàn súnmọ́ ọlọ́run ìgbẹ́ àkọ́kọ́ tí mo yà ní tí mo dá dúró di ọkọ̀ òwò ọ̀rẹ́ ní a níjẹ́ olo ti bẹ̀rẹ̀ lé ní láti láti àtó ti travel ni ẹ̀gbẹ́ kìí ṣayé fóònù àti láti àlò ti nírun kí ní ló fi ń kírun ẹ̀gbínú ìfẹ́ gbé kírun so àìnímọ̀ ṣẹgẹ́tẹ̀ẹ́ wọ́n mú kíso yẹn láti ṣàlàyé ni o ó lè mẹ́ṣẹlẹ̀ ó sì lè ṣẹlẹ̀ o bàbá kan máa fa ṣàlàyé tí mo kàn ní ẹ̀rẹ́jú láti sọ ni pé onímọ̀ ní tiẹ̀ kódà bó sọnù ó mọ̀ fúrí àmì ló wà yóò máa wò fóun ó tùbá ṣùgbọ́n aláìmọ̀ kan lè mọ̀ kí ni o lè mọ̀ mọ̀ ìdí yẹn gbẹ́gbẹ́ tí ò bá nímọ̀ nú ẹ̀sìn gbọ́dọ̀ máa gbogbo orin àjò tá a bá lọ ó yá mọ̀ọ́mọ̀ lọ ṣẹlọ́n nírìn àjò yẹn ni tàbí kì í ṣe èròǹgbà pa fẹ́ lọ ṣẹlọ́n nígbà tá a bá ń bọ̀ kàtúbà ní padà ṣerú ọlọ́run ṣàánú àdíìsì tò ní ó ní àdíìsì káàb bónú malik kana idha qadima min safarin bada'a bil masjidi faraka'a fihi rak'atayn muttafaqun alayh ó ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá a ó jẹ́ ẹni tó ṣe pé nígbà tó bá dé láti ìrìn àjò àkọ́kọ́ tánà bí mọ́ ṣe tó bá fi wọ̀lú ni pé yóò lọ́nà mọ́ṣáláṣí lẹ́yìn tó bá ti wá wọ mọ́ṣáláṣí yóò yan náfílà rákà méjì nínú mọ́ṣálásí yẹn mọ̀tàfàkùnà ààrẹ yóò yàn kí ni náfílà rákà méjì láti mọ́ṣálásí lànà bí ètò aránṣẹ́ fáwọn ará alẹ́ rẹ̀ pò ń ti dé o àti kàyẹn tẹ́lẹ̀ wípé ànábì sallallahu alaihi wasallam sọ wípé tí èèyàn bá rin àjò ìdà àtọ́ọ́lá àjòkùnmọ̀lẹ́gọ́ ìbá tẹ́ bá lọ ní àjò tẹ́ ẹ̀dẹ̀ pẹ́ kìí ṣe pé ẹkàn lọ Ìbàdàn ẹdé ládùúrú àkókò ìyàbára Ìbàdàn lè kó dékọ́ tẹ́ bá pẹ́ ń bẹ̀ fún yẹ lóṣù kan oṣù méjì mo dẹ̀ ṣàlàyé nípa tó pẹ́ nínú ìrìn àjò síra wọn ànábì ní fàlà yàtòrò kọ́ na àhìláhù lẹ́yìnlán ẹ má wọlé ẹ má jálò àwọn èèyàn yín lóru ẹ má dé lóru kẹ́ ẹ má kanlẹ̀kùn ẹ dé lójú màmá àti ṣàlàyé yìí so tánàbí bá kọ́ dé gbóní máa lọ mọ́ṣálásí kí ní ó ṣe yóò yànà fi lára ká méjì lóde òní fóònù láàáfi sọ fún wọn pàádé fóònù tó ti wá kò fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó rántí yìí mina súnà ti lè máa jù rọ nínú àwọn súnà tá a ti tàbá ti rìnrìn àjò tá a dé àìlọ mọ́ṣáláṣí a ti ń kọ́ lúlẹ̀ ẹ̀ mo ti dé o kálà ń bọ̀ láti Ìbàdàn wá sí irúgbẹ̀ yìí sí mo ti dé Iléṣà o a ti dé kí lórúkọ wẹ́nà o a ti wà nígbàrà òkè o a ti dé làrámọ̀kí o a ti wà lákùúrẹ́ o iwájú fúta ni mo ti ń kọjá báyìí nìsín o mo ti dọ́gbẹ̀sẹ̀ o a dé Ọ̀wọ̀ junction o mo ti dé ọba mo ti dé àkùgbá o mo ti wà ní kàrẹ́ o mo ti ń bọ̀ mo ti fẹ́ wọlé o mo ti wá kíyàn géètì yàrá pé bẹ́ẹ̀ fóònù lè yóò fún wọn sóyàn wọlé kò wá ní jẹ́yìn wọn rántí lọ yan rántí lára kà mí ju mọ́ṣáláṣí kò sí tó burú pa ń wí fún wọn ṣùgbọ́n mọ́ṣáláṣí ló yẹ ká wá láti kíni láti yan náà fẹ́lá ní tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu so táwa bá wá ń ṣe eléyìí a wà nínú àwọn tó ń yẹ súnà nìyẹn torí súnà yẹn ti jẹ́ nǹkan tá a gbé jù lẹ̀ àtèmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ń tẹ̀ ń gbọ́ wa mọ́ṣáláṣí bóyá travel lọ rìn àjò irú ọ̀nà rébù tó lọ ìkóńjó ní tó dé báyìí ní òrò pé mọ́ṣáláṣí lẹ dé títẹ yẹn náà sílà èmi náà ìrìn àjò tí mo lọ pé mo wá mọ́síláṣí mi wá irú bàbá tí wọ́n lọ ẹdẹ́ jọ sí tí wọ́n dé nígbàtẹ́ lọ́tẹ́ ẹdẹ́ jẹ èèyàn mọ́síláṣí kéré pé mò ń bú egbò mò sàlàyé ni so gbogbo wa irú ìṣùgbù tí ń rẹ́ ni yọ tó lọ ẹdẹ tó débẹ̀ ò sọ fún mi tí ó wáyé pé àlàwà yẹn náfílà irú ọ̀gá ìjọ ti wà ń bá dànjọ́ tó dáa gbọ́dá àgbàdàn ní wà mo dé tó yẹn náfílà mi àtàpàdé ṣẹjẹ́ káwọ̀ a mọ́ lò á gba ládá méjì kí ni ládá àkọ́kọ́ tá gbà ní pé súnà táwọn èèyàn ti pàtì tí wọ́n ti gbé jù sílẹ̀ à ń yèé àgbà ládá rẹ̀ táwọn èèyàn ti pa lókù asọ́dàlàyé ládá kejì ni pé à ń kọ́ṣe ànábì sọlọ́lọ́hùn àdìwọ̀ àdìwọ̀sọ́lá àgbàládá ẹ̀ kódà mẹ́ta átùn àgbàládá pààyàn náà fìlà yàtọ̀ sí pàǹkọ́ṣe ànábì sọlọ́lọ́hùn àdìwọ̀ àdìwọ̀sọ́lá eléyìí torí pé ní yàn ń jọ kàn wá nìkan ń kò rí bẹ́ Hmm? ó ní kunna fi safarin ma'a rasulillahi sallallahu alaihi wasallam a wà nínú àjò pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam falamma qadimna al-madinata nígbàtà délù Madina Madina ni a ń gbé ńgbà yẹn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam qala li ànábì wa sọ fún ìtìlì masjida hmm? ẹ máa lọ mọ́ṣáláṣí fàsọ́lì fi ìrànkà àti kó lọ yan náfílà aráka méjì bẹ́ẹ̀ ṣáájú kó tó lọ obìnrin kéèkéé ṣànábì nìkan ni bó lẹ́ pé rìwáyà yẹn kò sí nínú ti Bukhari àti Muslim yìí ṣùgbọ́n ó wà nù rìwáyà míì ti àfa àwọn àtọ̀yàlí sí inú musnadi wọn ó wà ń bẹ so tó náà kọ́lọ̀ kó so eléyìí ká mọ yan nígbà àǹfààní ń bẹ ń bẹ gẹ́bí àfáàwà àkànnà àwọn sálàfù ní asọ́láti indal kudumi sunnatun wa fadila súnà ni hmm, ẹ̀sán ni wa fadila tún fíya ma'ana alhamdulillah ala salamati wa tabarruki bis salati awwala ma fi hadrihi wa ni'mal mifta hiya ila وفيها يناجي العبد ربه تعالى وذلك هدي رسول الله صلى الله عليه وسلم وسنته ولنا في أكرم الأسوة أني كما ينفل عن قطابة دلاتين عجل مشلاشي سنة نبي àgbàládá lórí rẹ̀ ẹ́ ó ń bẹ̀ẹ̀bẹ̀ ìtumọ̀ pé à ń dúpẹ́ fọ́lọ̀ kó ṣọ́ wa dé láyé àtàlàáfíà olùkóyé a sì tún ń yẹ àlùbáríkà àti àáyàn mẹ́fìlà yẹn ọlọ́run ó san alẹ́sàn lórí rẹ̀ pé àkọ́kọ́ ń tàà ṣe nígbà tá a dé ìlú wa ọlọ́run la tún rántí ṣàgbéyàn bá dé ìfẹ́ àyàwó ọmọ ẹ káàbọ̀ kankan ṣùgbọ́n ó fi rántí ọlọ́run ṣàkọ́kọ́ mọ́ṣáláṣí ló kọ́ mọ̀ dáa pọ̀ kó jẹ́ pé kọ́kọ́rọ́ àkọ́kọ́ tàbí nǹkan àkọ́kọ́ tá a fi ṣíde pàdé ìlú wa padà lẹ́yìn tá ti rìnrìn òun náà ní iṣẹ́ olóore lakọ́ṣe kí ni iṣẹ́ olóore náà nípa àlọ́yàn náà nínú náà yẹn mùsùlùmí ó tún ní ìgbàláàyè láti sọ̀rọ̀ pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ ń darí lọ́wọ́ o ń darí lọ́wọ́ wọ́n jẹ́ ń darí lé wàhálà lọ́wọ́ ìyẹn tún lè sọ mọ́ síláṣí ó tún bẹ́ lọ ọlọ́run mo ṣe dé mo lọ rìn àjò wà láìkọ́bọ̀ yìí mọ́ bọ̀ o sì rí mi o gbogbo àwọn ará alé lókè rò pé mo kówó dé o dákun láṣìírí o ni hadiyu rasul eléyìí ni ìmọ̀nà tànábì àti ìtọ́sọ́nà rẹ̀

fún àpẹẹrẹ ẹ̀yìn tẹ́ ìdí gíní ẹ̀ẹ̀ta wà ń dálẹ̀ bẹ́ẹ̀ni a ní ṣe tàbá bí tàbá lọ lé fún àpẹẹrẹ ìyànjọ́ ọmọ Ìbàdàn ó ń gbé ògbẹ̀ níbí àbó ń gbé kààrẹ àbó ń gbé àwúga àbí gbogbo ìlú láyé ó wá lọ ìlú rẹ̀ padà kò ní ìyànnáfílà yẹn lọ́n tó bá dùn nígbà tó bá ń ṣẹ́rí padà síbi tó gbé ìní tó dé padà ìgbà tó darí ìrìn àjò tó nígbà tẹ́ ẹ lọ léyìn ẹ lọ àjò ni ìgbà tẹ́ ń bọ̀ ni ẹ darí láti ìrìn àjò ìgbà ilẹ̀ yóò yẹn náà ẹ̀rí pé wọ́n ní ànábì lọ bì kan ó wá padà sí ìlú Madina ìlú Madina sì lànábì ń gbé ìlú ànábì Mẹ́kà ni ṣùgbọ́n ànábì ti sọ Madina di ibùgbé ìlú tí ó máa gbé gbọ́dọ̀gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa náà ta sọ ìlú ìdìbùgbé wa tàbá lọ lé ẹ káàbọ̀ àtijọ́ tí dada ní àwọn ọmọ ń tí wọ́n ń bẹ ní ìlú tẹ́ ń gbé wọn ní kí yín pọ́ mọ́ àwọn ọmọ gan ní wà kí bí èrò ní ṣe bẹ́ẹ̀ lọ́hùn torí pé ẹ lọ àjò nìyẹn ó tó bá padà dé bí láti rìn àjò náà fún àpẹẹrẹ kálẹ̀míjọ́ mo ṣogbo báyìí mo wá lo ṣogbo ní ìní méjì yẹn ni mọ́ṣáláṣí pé mo ṣùgbọ́n bá ti sí bí bá ti wá dé bí mi tààrà kọ́ wá yẹn nẹ́fìlà méjì yẹn ni súnà nẹ́bí ìṣọ̀lọ́lá àlẹ́ bó ṣe rí ẹn tó lọ àkúrẹ́ tó padà dé ìrìn àjò làkúrẹ́ sí bí yóò yàn tí ó jẹ́ pé kò sùn sọ́wọ́ ó sùn kò sùn kó lọ yàn kò yàn tó kò bá àyà mọ́sí ìbéèrè wá ní pé kò sí mọ́ṣáláṣí ládùúgbò wa kò dé yàn náà nìyàn torí ó ṣe é ṣe kí mọ́ṣáláṣí náà sì ládùúgbò tí yẹn wà ó lè jẹ́ new site tàbí kó jìnà ṣùgbọ́n tá ń pé mọ́ṣáláṣí yẹn wà lọ́nà ilé rẹ̀ yóò lè yàn bẹ́ẹ̀ tó máa lọ wallahu a'lam ọlọ́run rẹ̀ ni onímímọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته